ní ìjìnlẹ̀ pamọ́ ẹ̀. ṣèbíjú abínú ẹ̀rín ti dùnú ni pé kí èèyàn wálé ayé wá ṣe rere. National anthem. Ah! ah! ah! ah! Mami mi ò lọ school mọ́ ìwé wùn mi kà mọ́. Ah. Mi ò lọ sí school mọ́ o. Ìwé wùn mi kà mọ́ mi kàwé mọ́. Ah. Ìwé wùn mi kà mọ́ o. Kí ló ń kọ́ mi? Sàṣìrò. Orí ẹyí ni o lè ní bọ̀dà ṣìrò, èwo ni sàṣìrò? Bọ̀dà sàṣìrò. Ah. Ǹjẹ́ mọ pàtó irú iṣẹ́ tí eh, ọmọkùnrin ń ṣe? Bẹ́ẹ̀ bá ti rẹ́ nìkan tí ó ṣe é wò tó ṣe é rí dàbí kẹ́ kábẹ́ pẹ́ lórí ẹ̀. sọ́ọ̀tì ti kú mẹkáníìkì lójú ẹ̀ rí. olúwa jọ mi lójú. ẹni tó bá ní passion fún sẹ́yìn gangan ló máa ń wò wá. àwọn ọmọ mi ò yà kó lọ bẹ́ẹ̀. mami mami ti wà lọ mami pẹ́sẹ́ǹtì mami bílíkì. àgbà tó tún sálẹ́wọ̀n. mami mo sálẹ́wọ̀n ah, two years náà lórí ẹ ti pé báyìí. ṣé ìwọ sọ fún wọn pé mi mo rán why are you questioning me at this time. we are partners. I believe you are supposed to be on the same page. Gbogbo ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ tó ń stress ẹ̀ tó ń bẹ̀ má press ẹ̀ jù torí má press ẹ̀ jù máa ń bojú ẹ̀. Ẹ wá ní kọ́ máa sáré lọ bẹ́ẹ̀ lórí táyà mẹ́ta. Irú wa ìwà wo nìyẹn? Fẹ́fẹ́ lójú rí mú bọ̀bọ̀ làgùntàn wò bí òru bí òru ìtànkọ̀rọ̀ yàrá. Mr. Kọ́láwọlé. Ṣé olówó bàbá wa nítorí tèmi?